ظنينا به فظنك بالوقت عين الكرم وكن حلس درسك وافرح به تكن قائدا في غد للأمم وبادر شبابك من قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضولا الحمد لله الحمد لله sọ̀rọ̀tò fajr mẹ́jọ náà alhamdulilayi abala ni ọ̀nà kọ́dí ká fi pẹ́ kọ́dí ó sì balẹ̀ sùn wa kọ́dí kí bẹ́ẹ̀ ni wọ́n dá o gbọ́ ọ̀nà tàgbà lókù lọ́rùn kọ́nà kọ́ bá foríjì nù foríjì gbogbo mùsùlùmí wọ́n ṣe wá ní ọmọ náà o wọ́n ti káwọ́ káwọ́ mú káṣíwá lè jẹun náà nínú tàbí bára sọ̀rọ̀ nínú àhàdìsì àhàdìsì ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ من حديث في أبي مسلم دار أنه صحيح يقول النبي صلى الله عليه وسلم إن الله كتب مقادير الخلائق قدر أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة بخمسين ألف سنة وكان عصب على الماء àwọn kan náà kọ́lá níbi ìṣòro ìṣòro ànábì sọ́kẹ́ sọ́rọ̀ lọ́sọ̀rọ̀ ọlọ́run ọba àbàlẹ̀kẹ́lá kẹ́tọ̀ọ́ mọ̀kàdúrà kọ́lá ẹ̀fẹ́ gbogbo tí ń jẹ́ àwọn kọ́dọ̀ àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ọlọ́run ti kọ̀kalẹ̀ lọ́wọ́ àpọ̀ àkọọ́lẹ̀ odò àkọọ́lẹ̀ odò ẹ̀dá kọ̀ọ̀kan odò ẹ̀dá yẹn yẹn ọlọ́run ti kọ̀kalẹ̀ ọlọ́run ti kọ́ قبل أن يخلق السماوات والأرض سواء في أنا أبطل داسم عددات العدد بخمسين ألف سنة ní òdiwọ̀n fifty thousand ọdún ní òdiwọ̀n fifty thousand ọdún yàní ní òdiwọ̀n fifty thousand ọdún ní ọdún wọn fifty thousand ọdún yẹn ni pé kọ́lọ́n tó dá kọjú ọdún wọn tí ọdún wọn fifty thousand ọdún tí ọlọ́run dá ẹ̀dá gbogbo ẹ̀dá àti ọ̀dá sọ́mọdé ìjọ tẹ̀lé méjèèjì ọlọ́run ti gbogbo ọlọ́run fẹ́ dá ọlọ́run ti kọ́ wọ́n ti pa ìdógbò rẹ̀ kalẹ̀ wọ́n ti kọ́ àkọtẹ́lẹ̀ wọn ọlọ́run ti kọ́ kalẹ̀ kọ́dọ̀rù wọn ọlọ́run ti kọ́ kalẹ̀ ọ̀kan arṣọ alàmì arṣọ alàmì anábìsẹ̀kọ́ sọ́lọ́lọ́rùn aláìsísẹ́lẹ̀ anábàṣẹ́ ọlọ́run ọba ọwọ́ lórí omi Christ Allah akbar alára ṣe ọlọ́run bá wà lórí nígbà yìí so ẹ̀sìn pé ní àpé lẹ́yìn ìgbà tó máa ń bá fún àmì ìjẹsẹ̀ méjèèjì níbo ni alára ṣe ọlọ́run bá wà ọ̀rọ̀ lókè tí ó sì kan sọ́mọ́ o gẹ́rọ mọ́ máa tẹ̀lé gẹ́rọ mọ́ máa tẹ̀lé sàmà Allahu akbar Ar-Rahman ala al-arsh istawa. wọn àbá ní ọmọ lọ́dọ̀ aláṣà àdáraṣí wọn gẹ́gẹ́ bó ṣe tọ́ sí ọlọ́run ọba gẹ́gẹ́ bó ṣe tọ́ sí ọlọ́run ọba gẹ́gẹ́ bó ṣe tọ́ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala kì í ṣe bí àwọn ẹ̀dá ṣe máa rò àti kì í ṣe bí àwọn ẹ̀dá ṣe máa ń jẹ́ kúlọ́bì aláraṣí tiwa. sọ̀tẹ́ ká hadith yìí anábì sallallahu alaihi wasallam wọ́n jẹ́ ká máa yí pé kọ́dà rọ̀ ń kálukú wa ó sì wọn akẹ́kọ̀ọ́ kalẹ̀ ìdòbó ń kálukú wa ọlọ́run ti kọ́ kalẹ̀ láti even before kátó dọ́sán sánà méjèèjì àti méjèèjì ṣe é sọ pé ọlọ́run dá sánà ọdẹ́rẹ́ àbí so ṣe ilẹ̀ lọ́rùn kọ́kọ́ dáa ní sánà méjèèjì àti lọ́rùn kọ́kọ́ dáa ẹ̀ so èèyàn kò kí n ṣe jẹ́ àtọ́nà nǹkan lẹ́nu ní kúrú inshallah ta'ala so ṣùgbọ́n àwọn akanyẹ náà dá kótó wá dá àwọn ẹ̀dá yìí kótó ṣe kíni kótó dá àwọn ẹ̀dá yìí ẹ̀rí bàtà náà dá ànábẹ́ àdá àti ọlọ́run dá ọlọ́run dá sálẹ̀ jẹ́nà ẹ̀tí wọn kó sọ́nà méjèèjì ló ti wà ọ̀sán náà méjèèjì ti ṣe kíni ló ti wà wọn náà sọ pé kó sọ náà kó jẹ sọ tọ́lá kó má jẹ tọ́lá ní kó má jẹ ọlọ́run kó sọ kalẹ̀ nítorí pé láti tọ́ ga láti sánmà ṣùgbọ́n gbogbo wa náà ti kọ́ kalẹ̀ táwa èèyàn ní ọ̀táwa àlùjọ nínú gbogbo gbogbo tó lọ́dọ̀ àlùkàlà ẹ̀kìlà níbi sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo ẹ̀dá ọlọ́run ọba tí má tẹ ẹran ẹja ẹja ẹ̀ kí ni wọ́n tún pè ẹ̀ ẹyẹ gbogbo ẹ̀ gbogbo tó ń sọ náà sọ̀rọ̀ àpọ̀ torí àlùkàlà ẹ̀kìlà níbi gbogbo tó ń jẹ́ ẹ̀dá so ẹ̀rì pé àlùkàlà ẹ̀kìlà àwọn àwọn àkínná mọ̀dọ́fẹ̀lẹ́ yìí ó tún wá jẹ́ mu'arraf bi al àbí mu'arraf bi adájú ta'arif so wọ́n tún ọtún ní alimu lójú ẹ̀ ó ṣe ó ṣe ó ṣe sábẹ̀ náà mọ̀ mí ẹni pé ó jẹ́ kó nínú sí àgbò mọ̀ mí méjì wá gbogbo tí ń jẹ̀dá àkọọ́lẹ̀ wọn mọ̀kàdìrì náà mọ̀kàdìrì náà mọ̀dọ́fù náà tún náà mọ̀dọ́fù so mọ̀dọ́fù tí wọ́n fi ìdọ́fà ìsinmi alifa so òun náà ìfẹ́ ọmọ náà kàtà ṣe ìdọ́fà ìsinmi alifa ìfẹ́ ọmọ wọn náà ní alifa lòun gbọ́dọ̀ tó ń jẹ́ àkọọ́lẹ̀ ìyẹn ni pé jíjẹ mímu wa o iná ìlò wa o gbogbo tá a dé láyé gbogbo tá a wà láyé gbogbo bá ṣe ṣèrìn àjò wa lọ́àpọ̀ gbogbo lọ́rùn ti kọ́ kalẹ̀ bá a ṣe wáyé bá a ṣe títí tá fi kú títí tá fi kú gbogbo lọ́rùn ti wà náà kọ́lẹ̀ gbogbo ẹ̀dá wà gbogbo ẹ̀dá síwájú kọ́nà tó ṣe dá sọ́mọ méjèèjì àti méjèèjì ní òdiwọ̀n fifty thousand years yes, fifty thousand years years tọ́nà fi dọ́gbọ́n kọ́nà fi dá sọ́mọ méjèèjì àti méjèèjì. tọ́ ṣé fifty thousand years yìí ṣé ọdún tọ́dọ̀ ọlọ́wọ́n bá ní àbí ọdún tọ́dọ̀ tàwa ẹ̀dá rẹ̀ subhanahu wa ta'ala ṣe ẹ̀kọ́ ọdún tọ́dọ̀ ọlọ́wọ́n bá so ọjọ́ kan tọ́lọ́wọ́n bá bí ọjọ́ ọdún táwa ń lò bíbí kọ́ra nìṣọ́. wa inna yawman inda rabbika ka alfi sanatin mimma ta'uddu ẹ̀rọ̀bá Allahu akbar wọ́n lọ rẹ pé bí so ọlọ́run kọ́ ṣàdùà so n ti hadith yìí ń kọ́ wa ní pé ká mọ̀ pé kọ́dàrú ń bẹ kọ́dàrú nínú ṣe kọ́dàrú ń bẹ àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ min asrarillahi secret ọlọ́run lam yuti'hu على نبي من الأنبياء عليهم الصلاة والسلام ولا ولا ولا على ملك من ملائك من ملائكه الله أبا الله أبا سواء كان فيها ملائكة كان ملائكة كنا فيها نبي النبي كان نبي عليه الصلاة والسلام so الله أبا تكبر everything تكبر everything asùnmọ̀ pé nù hadith anabi hadith yìí gbọ́n àṣírí ọjà rà tí anabi tọ́jú ara tọ́jú anabi muhammad sallallahu alaihi wasallam wọn ni kó ń kálukú tó dáa tí ọba ti di one hundred and thirty days tí ó ń kálukú wa ti tá a ti wà nínú àwọn ọmọ wa iná tó so náà ni ọlọ́run ti pa mọ́lákù láṣẹ náà dájú fẹ́mi sí la ọlọ́run pa angel kan láṣẹ kọkọjọ́ tí ó tí ó kú tí ó jẹ ẹni tí ó rí tí ó jẹ tó náà jẹ tí ó rí láyé àníjọ́ tí ó kú àti ó sì sẹ̀mí dáa then Eh, olóríire ní abọ́lórí bómi kọ́lọ̀ kó kọ́ wá lólóríire o àtàwọn àtẹ̀wé fámìlì wa yẹn yẹn lọ́nà máa ṣe wá lólórí bí. so ní sọ́mọ́ àti alqadar ti ń jẹ́ qadar ti ń bẹ̀. so kò wá sí ẹni tí ìyàtọ̀jọ́ pé síkírìtì ọlọ́run bá ní sọ́mọ́ àti pé ẹnìkan lè yẹ qadar ẹnìkan o ẹnìkan lè ṣe kí kò lè yẹ qadar ẹnìkan o inú àǹfààní tí hadith ìṣúra nù ẹnìkan lè ṣe kí o kò lè yẹ kọ́dọ̀ nìkan kan tó dúró tọ́lọ́ fi hàn ẹ̀kan náà ànábì ọlọ́run kò fi hàn nìkan kan náà ànábì ọlọ́run náà ànábì rẹ̀ kò fi hàn nìkan kan náà màláìka rẹ̀ báwo lẹ́nu tó ṣe ayẹ rẹ̀ wọn náà kàdé jẹ́ so yẹn bá ní wọ́n sọ pé ń parọ́ ni kọ́dà kan máa ń lo èso àdìgbànú ganan ṣe àpé dààmú kan náà sáà ni lábàá ni ẹdún ẹni tí máa ń lo èso tí ń dọ̀sán yìí lóòótọ́ tí ń lo èso ìgbà sóò gbẹdọ̀ ebi dààmú kan náà ni sódà tó bá kọ́ bá máa kọ́dà rẹ̀ lọ́nà pé ìgbà tó wọn jẹun ní o tó wọn rí ni o kò ní dààmú so kò sẹ́ni tó máa kọ́dà ntọ́nà kọ̀ọ̀kan kálù kò sẹ́ni tó máa kọ́dà ṣùgbọ́n kálù kan máa gbìyànjú ọmọ ṣe dáadáa ọmọ ṣe ntọ́nà máa ni a sọ̀rọ̀ lè máa kó ọlọ́run ti ṣe ń kálukú rẹ̀ fún tọ́nà dá ẹni tọ́nà dá fúnṣẹ́ dáadáa ẹ máa ṣe dáadáa ẹni tọ́nà dá fúnṣẹ́ bí ẹ máa ṣiṣẹ́ bí tọ́nà kọ́ṣọ́ àmì ṣẹ́ so kọ́dà bó ṣe wá rí bọ́dà bó ṣe rí torí pé ní ó ní àwọn stages tó pé ó máa ń dà kọjá. ilmun kitabatu maulana mashi'atuhu wa khalquhu wa huwa ijadun wa takwinu mẹ́rin náà stage mẹ́rin náà lónìí gẹ́gẹ́ bí alimami qayyim rahmanba ayé sàlàyé àti tíra so ayé káfa lórí ní kọjá síbi tíra elmo kìtàbà tí náà lánà ìmọ̀ nípa gbogbo nǹkan ọlọ́run ọba ọmọ nípa gbogbo nǹkan yẹn yẹn lórí ọkà tí ó dá ọkà tí ń bẹ síwájú kó tó máa bẹ nǹkan tí ó síwájú kó dá gbogbo nǹkan tí yẹ pé kò sí ọlọ́run mọ̀ nípa ìpẹ́ pé báwo ni ó ṣe wà tó bá fẹ́ da báwo ni ó ṣe nǹkan tí ìgbà bá fẹ́ wà wọn làwọn ní máa ń ta ọjẹ ọlọ́run sọ pé يتنزل الله خلق سبع سبع سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله على وأن الله قد أحاط بكل شيء علما قال ما قال ما نما قول بخير سو إن يريكوا الله ما بات ما ودون تدان ما نقول بيدان bàbá àgbẹ̀wò tí màtí ọjọ́ òsì dà àti bàbá fẹ́ dà bàbá dà tí ó dà kó tó dà àgbọ̀n tẹ́ pé kò sí tẹ́ pé ọlọ́mọdé ṣe wà bàbá dà aláwọ̀ àpà so bẹ́ẹ̀ ni ọlọ́sọ pé wallahu alamu akuma ta'lamun wọn bá lọ bọ̀ lọ́ọ́ mímọ̀ ọ̀yà mọ̀ wallahu alimun hakim inna Allaha alimun hakim ọ̀kan lọ alimun hakim so ọlọ́run ni mo ń pariwo ọlọ́run kò lè ṣe àlè gbogbo ayé pọ̀ ní koran náà stage àkọ́kọ́ ni ìmọ̀ ọlọ́run bá ti ṣèwádìí gbogbo nǹkan tí ó dà tí mo ń tà níkejì kìtàbà ọlọ́run bá ti kọ́ kalẹ̀ lọ́dọ̀ rẹ̀ fi lọ́ọ̀ṣì gbàfọ́ níbi àlọ́ọ̀ṣì gbàfọ́ ní nǹkan báyìí tó wọ́n dá láti báyìí nígbà báyìí nígbà báyìí ní nǹkan báyìí ó ṣe rí ni. inú rẹ̀ náà eh, eh, inú rẹ̀ náà inú rẹ̀ náà kàtàbà kọ̀dúrà àkàlà ìkùnà ọlọ́run ti kọ́ mímu wọ́n ti kọ́ gbogbo ohun tí gbogbo àkọọ́lẹ̀ yẹn wọ́n ti kọ́ àbí ọlọ́run ti kọ́ so alikatrum ọlọ́run ti kọ́ kan ẹ̀rí lórí pé ọlọ́run bá ṣe pẹ́ mu ó ti kọ́ kẹ́lú gan kankan lẹ́nu máa asábà tí ń mú máa asábà tí ń mú máa asábà tí ń máa asábà ní musibatin fil ardi illa ya'lamuha Allah illa ya'lamuha Allah máa asábà ní musibatin illa. ما أصابت ما أصاب من مصيبة في الأرض إلا في كتاب من قبل أن نبرأها الله أبا مالك ولا نقصين قتل سلالة أي قلت وانو كن ها قلت وانو كتو ترى الله أبا تون قلة في قتل سلالة في كي مصيبة ترى سلالة أنا قصة مصيبة تو بني تذكرة لين بتوان قلنا قلنا تمني قلنا قتل دا قتل دا àti lọ tí ń bẹ kótó bẹ kótó máa bẹ àti lọ tẹ ẹn àti lọ bí bẹ tí ò sí pẹ pé ẹ pé kò sí ọlọ́run ọjọ́ ṣe rí tó bá fẹ́ máa bẹ so tó bá fẹ́ máa bẹ wọ́n á kan kíkọ́lẹ̀ àti kíkọ́lẹ̀ ọ̀nà àti mú ìrírá lọ ilé kẹta sí kẹta kìtà bàtà ńgọ́lá náà màṣí àtúntò màṣí àlọ́ ọ̀bà bí ọlọ́run fẹ́ kí nǹkan máa bẹ kátàlọ́n bá fẹ́ kọ́ máa bẹ ní ọmọ وإذا را... إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيقول فشيئا قال وما بايع ذلك لنا وما تشاءون إلا أن يشاء الله رب العالمين إن الله يفعل ما يشاء إن الله يفعل ما يريد إن الله يفعل ما يريد so وما تشاءون إلا أن يشاء الله رب العالمين وانت طبعا شيء طبعا كل شيء كل شيء كن كل شيء ọlọ́run ní kò lè ṣeéṣe kò lè ṣẹlẹ̀ àbí tó wọn bá náà bá ṣe fún un tó wọn bá tẹ̀ nǹkan àwọn pé kó ṣe kó ṣẹlẹ̀. يقول المرء أن يقول يريد المرء أن يعطى مناه ويأبى الله إلا ما يريد إلا أن يريد أو إلا ما يريد ويأبى الله إلا ما أراد ọlọ́run ọ̀nkọ́lùkù eh, wa náà máa fẹ́ kí èèyàn orin tí yàn fẹ́ kí yàn orin tí yàn fẹ́ ṣùgbọ́n ntọ́nà bá fẹ́ kó ṣe ṣe méjì sí sọmọṣí ìrọ́dà náà ọlọ́run bá ti fẹ́ nǹkan gbogbo ntẹ́ ọlọ́run bá ti fẹ́ kó tó bá fẹ́ dá ọlọ́run bá ti fẹ́ síwájú tó bá ti fẹ́ pé kó mọ̀ bẹ́ẹ̀ náà lẹ́yìn tí wọ́n ṣèjì mẹ́ta ìbá kọjá wa kó ṣèjì jẹ̀yìn tó jẹ́ lẹ́kẹ̀ẹ́ òun náà alikọ́lùkù dídá nǹkan gángan wà ẹ̀ ṣiṣẹ́ ìyàtọ̀ ọlọ́run ti mọ̀ nípa nǹkan lóṣìṣẹ́ lóṣìṣẹ́ lóṣìṣẹ́ bí ó sì wáyé ó ti kọ́ kàlẹ́ lọ́dọ̀ rẹ̀ ní adáhùn mahmoud subhanahu wa ta'ala ọlọ́run ti fẹ́ nǹkan yẹn pé kíkà yẹn máa bẹ wọ́n wá da kan dandan yóò wá da bọ́lá ti da wọn tí ọlọ́run da mùsùlùmí lẹ́yìn gbàtẹ́ pé ọlọ́run ti mọ̀ nípa ìwà yorùbá bá sì da bá sì wà bẹ́ẹ̀ ni ó gbẹ̀dá kan náà so that eh, ó ti kọ́ kàlẹ́ lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run ti subhanahu wa ta'ala ó ti fẹ́ bẹ́ẹ̀ wọ́n sì wá da wa wá pé tìwà وخلقه وهو إيجاد وتكوين هنا تقول إذا أراد إنما أمرنا إذا أردنا أن نقول له كن فيقول إنما أمر إنما أمرنا إذا إنما أمر آيات القرآن سورة القرآن إنما أمرنا إذا أردنا أنا بقول من قطعة بعد قطعة بعد فين كبير أن أن أن نقول له كن فيقول الله سبحانه وتعالى kí nǹkan máa ṣe yọ máa ṣe náà máa bẹ ń bẹ náà kún fàyàkù làwọn onímọ̀ máa ń sọ pé ìka àṣẹ lọ́wọ́ bá àbí ọ̀rọ̀ lọ́wọ́ bá wọ́n ní báyìí náà káàsùwà ní wọn ni báyìí náà káàsùwà ní wọn bàtà àwọn onímọ̀ sọ pé báàdà káàsùwà ní wọn báàdà káàsùwà ní wọn nígbà tó ń bá sọ pé kún ìtumọ̀ rẹ̀ ni láì máa bá wọn ṣe ìka yín máa bẹ báyìí fàyà kúrò ní oṣù máa bẹ̀rẹ̀ kíákíá náà ọjọ́ máa rọ̀ yóò sì máa rọ̀ ọjọ́ máa rọ̀ yóò sì máa rọ̀ ọjọ́ máa rọ̀ máa rọ̀ ọjọ́ ṣú ṣú má ṣú má ṣú atẹ́gùn fẹ́ fẹ́ má fẹ́. so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nara ọlọ́ọ̀bá ní ṣe bẹ́ẹ̀. àwọn fílíṣ mẹ́rin mẹ́rin yìí bẹ́ẹ̀ ni tó kọjá kọjá tó wà lẹ́yìn sọ́nù wí ní mọ̀rọ́tì lè kọ́dà àwọn stéètì mẹ́rẹ̀ ti kọ́dà nínú. tọ́ba tí wàá mà bẹ́ẹ̀ á máa gbìyànjú ká sì sábà nu tọ́nà bá ní ká tọ́nà dá ní ká mọ ní ká sọ sí ń tarẹ́ ṣe. ìròyìn kò tó tẹ́tẹ́lẹ́ pé ọlọ́run kọ́ ojú lóòótọ́ ọlọ́run kọ́ lóòótọ́ ọlọ́run kọ́ lóòótọ́ pé pé ibi tọ́lọ́ wọn bá já sí ọjà sílẹ̀ èyí ó ṣe kí ni èyí ó gbìyànjú tọ́nà bá fẹ́ kí n ò ṣe gẹ́gẹ́ bí ṣe àpẹ ọlọ́run ti ní láàárọ̀ yìí ọ̀rọ̀ kálukú wa ọlọ́run kọ àṣàkùnlá kó náà jẹ́ àgbà náà lọ́kọ́ jáde pé ẹni táwọn afẹ́ jẹun ọlọ́run sọ ọlọ́run ti kọ́ pé á jẹun àbí mo tó kálukú ọjọ́ náà ti kọ́lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n wọn kálukú wa á sá pèpè àdọ̀ rẹ̀ àbí ìyàwó wọn kálukú pèpè àǹtí wọn bàjẹ́ ìtí wọn bàjẹ́ báyìí báyìí báyìí báyìí èmi sọ pé ọkọ̀ tí ọ̀hún ìjọba ya ṣé ó jẹ́ oníbọ́sí wa ọ̀tọ̀ ọlọ́run ti kọ́lọ́ tọ́lọ́ ọlọ́run lágbá kọ́sẹ̀ kọ́sẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n déédéé tó ayé bọ́lá sì dá ayé ọlọ́run nǹkan tí ń bẹ ọlọ́run lọ máa wọn kankan lẹ́sẹ̀ pé ìkan báyìí gbogbo ẹ̀ náà ẹ̀dá lọ́wọ́ àbánáà ni àti àsìbáàbò náà ẹ̀dá lọ́wọ́ àbánáà ni pé nǹkan báyìí lòun fi sábà bí nǹkan báyìí nǹkan báyìí lòun fi sábà bí nǹkan báyìí nǹkan báyìí lòun fi sábà bí nǹkan báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tí ó lọ sí ibi tó gbàkọ́ àwọn ẹ̀yà kéwú tí ó lọ sí ibi tó gbàkọ́ àwọn ẹ̀yà ṣẹ́ tiẹ̀ ẹnì kan ní dọ̀kọ́lẹ́ pé ntọ́nà bá ní wọn ò rí kórè ntọ́nà bá ní yọ̀rì yọ̀rì lọ́tọ̀ ṣùgbọ́n sábàbí ọlọ́run lọ́dọ̀ kan máa sábà ọlọ́run lè ṣe kan láì ní sábàbí ọlọ́run náà ló bẹ̀ náà ẹ̀dá ọlọ́run bá ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ pààyè mi tọ́ ọba ti wá dé bẹ́ẹ̀ èèyàn wá ní ìdòkú tẹ̀tẹ̀rẹ̀ èké tọ́nà bá ní wọn lòun lò àwọn ọ̀kọ́ṣẹ́ àwọn ọ̀kọ́ business káńtọ́ làǹbá ni wọ́n lò wọ́n lò dáàdì wọn náà wọ́n ti sá pé wọ́n ti kọ́ ọdún kalẹ̀ ta ni wọ́n gbà fọmọ rẹ̀ bó o ṣe ọ̀jẹ́ ni ọlọ́run ṣe lé ayé ní yanni àdúnyà yahkum ha kọ̀ nínú mọ̀ àwàdọ̀ fún mi fún ẹ lọ́lọ́run ṣe lé ayé asbab àwọn asbab ti wà tọ́nà ọ̀sábà sí fún mùsàbàbà àbí mùsàbàbà mùsàbàbà náà làṣà so ṣe báyìí ṣe báyìí ẹran kan tí ò ṣe irú ẹni tó bá ọmọ ọ̀sọ̀ta ah, ah, wọ́n fẹ́ jalè nù àbí ọlọ́run ọ̀kẹ́wù ọlọ́run ọ̀kàwé ọní ọ̀run ọ̀kọ́ṣẹ́ ọ̀run ọ̀kọ́ bísínẹ́sì ọ̀run ẹni tọ́lá ọba lọ́wọ́ lọ́wọ́ dáadé ọ̀rọ̀ ṣẹ́ kí ni àbọ̀ ṣe kí ni ìyá rẹ̀ ṣe sódà bẹ́ẹ̀ sì ni àkọlẹ̀ ti wọlé ọ̀tẹ́ tí ó gbogbo ní àbábá ṣe o èyàn ṣe èyàn láti ṣiṣẹ́ tọ̀ gẹ́gẹ́ bí sàbàbí mi bàtẹ́jú ìdúró gbá gẹ́gẹ́ bí oúnjẹ ní ìsìn. àwọn kálukú wọlé sọ pé ọlọ́run alájọ wọn àjọ ìyàwó sọ pé dáná oúnjẹ wà ní sọ àbí kí ìyàwó dáná kọ́ ní ìyàwó ní ní dáná yìí o bá wọn ti kọ́ kalẹ̀ àbí sọ ọkọ̀ kan sí ìkọsọkọlọ ìyàwó wọn báyìí ah, àbí kíkí ìyàwó náà sọ pé ẹ dákun òṣèré jalè kò sí kàkà dáre kẹsọ kẹkọọ àwọn àwọn ní àkànwá nínú ìlú tọ́lọ́mọ náà wọ́n jẹ wọ́n jẹ fẹ ìyàwó máa fi àṣẹ sí kàkà tó dààmú ọkọ̀ àwọn báyìí ah, ṣé o ṣe nǹkan ọ̀tọ̀ ni pé kéèyàn gbára lọ́lọ́run pé ó ti sáà ló ti lágbàá mọ́ òṣìṣẹ́ mà yẹn yàtọ̀ gbọ́n kò fẹ́

ọmọ tó kẹ́kọ̀ọ́ tó lánàá kó yege bẹ̀ kó kó so ṣèbí ọlọ́run ti sábà bí ẹ̀kọ́ ní kíni ọlọ́run ti pé yóò òkè àbí àwọn kankan gbogbo náà pé má ṣe jòkó yìí pé àá jòkó bá ṣe báyìí. so that bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mara wọn so látara bẹ́ẹ̀ èèyàn lè máa fi kọ́jà ṣe àǹkálẹ̀ ń gbàtẹ́ pé tí wọ́n bá tọ́ bá ṣe ọ̀dọ́ bá wù ọ̀daràn tí wọ́n bá mú kí ni wọ́n wí ẹ́ tí wọ́n bá mú ẹ̀rọ mi ìtàn ẹlòmíì tí wọ́n ń jẹ̀lẹ̀ lọ́wọ́ sọ́sọ́ yóò rà tán jọ́tọ́ wọn bá bà kí ni ọ̀sẹ̀ kí lẹ́nu mi máa wí lónìí èso èso ni ẹlòmíì ẹni tó bá fẹ́ ṣe ẹlòmíì ní àkọọ́lẹ̀ ni ọlọ́run ti kọ́ pé wọ́n jalè ni ọlọ́run ti pé kí ni ẹlòmíì sábà wọ́n ni àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ ló wọn jalè sẹ́ẹ̀pẹ́ tí wọ́n bá ń pè lọ́fẹ́ lómi náà ẹlòmí lẹ́ni má se báyìí náà má mú tí mo lẹ́ni tọ́nà bá tọ́kùn òní mú máa òní mú máa ṣe àkóso àìkọ́lá gbìyànjú kọ́ má fi kí ni tó bá yẹ pé àǹkan ni wọ́n bá rìn tó fà bíbí mo ti ọyọ kó fi wọ́n dàbí tó bá yẹ pé irin lábẹ́gbẹ́ ti ni ọ̀bẹ̀gbọ́ ti ni ayọ́ pé ibi tó bá rí iṣẹ́ ti ni ilé ọtí ni kó fi lè ṣe ọ̀nà kọ́rábọ̀ mu lórí kò ṣojú lẹ́yìn ọwọ́ ẹni jẹ́ nàbá náà òní mu tí wọ́n náà ṣe èsè lọ́tọ̀ sọ́dà bá kọ́ni mọ̀tọ́ kọ́ni mọ̀tọ́ máa lọ́tọ̀ ṣùgbọ́n èsè kọ́dà tàbí jáde lórí ẹ̀ṣẹ̀ kọ̀dà ní máa ń pààyàn ọ̀rọ̀ torí pé ẹni tí ń sọ bẹ́ẹ̀ tí wọ́n bá ní ọ̀dà lọ́lẹ̀ dúró ní títì níbi express lọ́dọ́ lọ́dọ́ mẹ́ ibi tájà gbé ńlá kọjá kọ́dà kìí sàgbàjẹ́ nìkan ọjọ́ kọ́tùmọ̀ sẹ́dọ̀ lọ́dọ́ mẹ́ tọ́lọ́ yóò gbà ọ tọ́nà bá náà kò ní gbà ọ kò ní gbà ọ ṣáàdùn ń bẹ tuntun yé ṣé yóò dùn àbí ó ti fẹ́ kọjá ó fẹ́ kọjá ní express àdébẹ̀rẹ̀ kí ni ó ṣe yóò sẹ́rí kọjá ní ah! ó yẹ kó máa rìn kọjá ní kó farabalẹ̀ kọjá kó o fi fàájì kọjá bí tọ́nà bá náà kọ́ ọ gbà ọ lọ́gbà tọ́lá ní kò ní gbà kò ní gbà bẹ́ẹ̀ sì ní ìtọ́sí lọ́nà bá ní kò ní gbà kò ní gbà rí ọlọ́run bẹ́ẹ̀ sì sí ọkọ̀ ṣùgbọ́n kí yóò wá so that ó láti ṣe nǹkan tó yẹ kó ṣe bẹ́ẹ̀ ó náà yóò sáré yóò sì jẹ ibi tó yẹ kó jọ ọgbà bẹ́ẹ̀ náà nà ẹ̀ka tá bá jẹ́ pé bíi ìtẹ̀lé tọ́lọ́run ọba náà mo ń tọ́lọ́ ní ká sílẹ̀ ọlọ́run fún alágbà àti filẹ̀ èṣù àtẹ̀mí ti ń bẹ lára ọ̀pálùkù àpọ̀sẹ́ni tí ò ní aláṣẹ ká máa ń aláṣẹ ká ṣàbùrú òun ni èyí jẹ́ kí á ká tẹ̀lé kọ́ so ọlọ́run fún alágbá láti kálẹ̀ fi nǹkan tí ọ̀dá lẹ̀ torí pé ọlọ́run ọba yẹn pa kò ní pa wá láṣẹ pé ká ṣe nǹkan tá àlágbá àti ṣe rárá ìnira lè wà ń bẹ̀ díẹ̀ ṣùgbọ́n ìnira ta lè jó mára eh, bọ́ńkálùkù ṣe wájú lásù báyìí ṣèbí bọ́ńkálùkù ọjọ́ ńlá wà bí ẹ wọ bọ́ńkálùkù ṣe bọ́ńkálùkù ṣe máa tó àwọn kò sí ìnira ta lè lè jó mára tó kọjá àjẹmára so ẹgbẹ́ wa ń bẹ̀ díẹ̀ ìnira díẹ̀ tó sì wà náà ká sọ pé kọ́lọ̀ fi fi ẹni tí ó pé ẹni tí ó tẹ̀lé tòun àti ẹni tí ó tẹ̀lé tòun tí ó fi fi hàn tí ó fi fi hàn ayé ọlọ́run ti máa wò ṣùgbọ́n tí ó fi hàn ayé so bẹ́ẹ̀ náà wá ní gbogbo tọ́nà ní ká filẹ̀ ní kàtí ọ̀dà ọlọ́mọ palẹ̀ filẹ̀ kọ́dà tó bá ń dùn mọ́ wa bẹ́ẹ̀ kẹ́ni bá ń dùn mọ́ wa ní kàtí ọ̀dà kan ṣe ṣùgbọ́n ọlọ́mọ palẹ̀ filẹ̀ ṣùgbọ́n kí wọ́n máa sọ pé wọ́n ní sẹ́sọ̀ wọ́n ń tàn tẹ́ bá ní gẹ́gẹ́ àpèjì ìmú wa kẹ́ ní kọ́ lọ sí iwájú àjàgbé kọ́ọ̀kì kí sàgàdé ó tẹ̀ lọ́sẹ̀ lókè náà òkè ni wọ́n jẹ́ gbọ́n bá ti tán sí káàkiri náà tí wọ́n ti káàkiri náà tí wọ́n lè ṣe tẹ̀ máwọn kan tí wọ́n sáré òsè kí n káàkiri kọ́ lọ dún bẹ́ẹ̀ àbí kọ́ kọjá kọ́ máa ṣe fàájì kan kọ́ máa débi tí wọ́n ti ṣerú kí náà ọkọ̀ ní gbàdánù tábà gbàdánù kí ni wọ́n sọ wọ́n lọ lọ àwọn yóò sọ fún ọlọ́pàá rẹ̀ lóòótọ́ ẹni tó pa tó wà àpò àná àbí tó ṣe kí tí ọ̀wọ́ pé tí ọ̀wọ́ rí wọ́n sọ pé ó jẹ́ ìkọ̀dá kọ̀dá o ṣùgbọ́n tọ́lọ́ sáà bí kọ́ ara rẹ̀ òun ni wọ́n mọ̀ náà ọlọ́pàá rẹ̀ bẹ́ẹ̀ ni àgbàdo fẹ́ pé wá ń fi kádàr kádàr kádàr àkọọ́lẹ̀ ọlọ́run ọba tí fi ń ṣe àwíjàre lórí pé kí wọ́n ṣe wọ ẹ̀ṣẹ̀ ń jalè ó ní kádàr mi níbi tọ́nà ọba lọ́wọ́ filẹ̀filẹ̀ ẹ̀ ẹ̀ kẹgbẹ́ náà ni ọ̀fẹ́ ajá kú bẹ́ẹ̀ àjọ àti mí so fẹ́ẹ́ tó bá ṣe òun ló ṣe dé tó bá parun òun ló parẹ́ ẹ̀rùn àbí fàlà yàlùmánà ìlà dàfẹ́ òun ni kọ́blẹ̀mù rẹ̀ òun ni kọ́blẹ̀mù rẹ̀ bẹ́ẹ̀ ni ìgbà táwọn kan ṣe bẹ́ẹ̀ láti pa àwọn tó ṣíwájú so àkọ̀dà àwọn kọ̀dàríyà so tó yẹ pé táwọn kan sọ pé gbogbo tọ́nà bá ní tọ́nà bá láwọn ó ṣe làwọn ó ṣe àbí tọ́nà bá ní àwọn oníṣẹ́ ń bẹ̀ṣẹ̀ àwọn oníṣẹ́ ọ̀nà kọ̀ ọ̀gbẹ̀ kalẹ̀ ìyẹn kan fi ń sọ pé torí ń bẹ náà tó ń ta kọ́dà ń bẹ náà tó ń tẹ́ rárá òun ò ní ṣe kankan òun ò ní ṣe kankan àwọn jàbáríyà àwọn kọ̀dàríyà so àwọn tí a máa pẹ́ kọ́dàr kọ́dàr ní kọ́dàr kọ́dàr kọ́dàr kọ́dàr ní ọ̀nà àti kọ́dàr ní etí tẹ búlá dáadáa ọlọ́run ti kọ́ fún wọn bù ní èyí tẹ kírun ọlọ́run ti kọ́ wọn kí wọn ní kírun èyí tẹ gbowó ládáadáa ọlọ́run ti kọ́ àwọn kàdàbàríyà kọ̀dàríyà àwọn kàdàbàríyà tó pé àwọn wọn ní àwọn ò ní choice bí tí wọn bá ti ń tẹ̀wọ̀n tí ìgbésí ayé wọn bá ti lọ ìyẹn ni pé báwọn lọ bí ìgbésí ayé wọn bá sọ̀rọ̀ sáyẹn kankan àwọn dà bí ìyẹ́ ìyẹ́ tí tí atẹ́gùn ń gbé fò ṣe choice of choice àwọn jàbàdí so <laughs> ṣé wàá sọ pé irú àwọn eléyìí wọn sani jàbàdí nǹkan ara so àwọn sọ àwọn mi choice àbí wọ́n ti náà ìrádà fún ẹ̀dá so bọ̀tá àwọn kọ̀dáríyà àwọn sọ wípé pẹ̀lú kọ́dàrù kọ́dàrù ni ń túmọ̀ sí pé gbogbo nǹkan ọlọ́run pè dùgbẹ́ lóòótọ́ o ọlọ́run pè dùgbẹ́ sótìyé so ntí yóò bá ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ọ̀nì kọ́kalẹ̀ ojú ẹ̀ ti kọ́kalẹ̀ so ṣùgbọ́n àwọn jàbárí àwọn ní àìdá kankan ní ọwọ́ nípa tó bá ṣẹlẹ̀ kò ní ìrọ́dà nǹkan kejì wọn tẹ bá sọ pé ọ̀dà dó lọ́kànlélọ́rùn lọ́kàn náà àwọn onímọ̀ tó ṣáájú sọ fáwọn ọ̀dà àwọn tẹ́ ń sin náà bí kọjá àbí tán sọ pé èèyàn ní ìrọ́dà ló dọ̀ tán sì wá ní kọjá wọn bá mú kí wọn mú bí ẹrọ fàbí kínú wọn fẹ́ sán mọ́ wọn lójú wọn bá fọ. Ah, kí ló dé dúró tọ́nà bá ní ẹrọ fún wọn fẹ́ sán mọ́ yín lójú so àbáwọn níbi sọmọ yín lọ́dún ẹ̀ bá dùn tẹ̀tẹ̀ owó so that ẹni ọ̀nkálùkù náà ló ní ẹ̀rọ ọ̀dà mọ́lá ọ̀nkálùkù ló ṣe kí ni ó ní ẹ̀rọ ọ̀dà so ọ̀nkálùkù ló ní tribe ló ní kíní pé báyìí ẹni náà kọ̀lá kùnà ó هل أتى على الإنسان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما

Ana ọ̀nà bẹ́ẹ̀ni ẹni tí ó da chẹ́sì yóò tẹ̀sẹ̀ fún ẹ ìtumọ̀ ẹ̀rọ dànù ó ń kọ́ ìkọ́ ní chẹ́sì so bàtà tí ní chẹ́sì pẹ̀lú pé ọlọ́run ti kọ àkọọ́lẹ̀ àkọọ́lẹ̀ yẹn àlẹ́ máa ní sàbíjà rẹ̀ fún gbà ẹ̀rọ náà bá ní kò ní wọná kò ní wọná tọ́nà bá ní yóò jẹ yóò gba ìsàmù yóò gba ìsàmù kò wá gba ìsàmù bí kú yóò gba iná bẹ́rẹ̀ ni ẹ̀bọ́n náà ní chẹ́sì ó ní choice ó ṣe mọ̀ nípa ọ̀rẹ́ kó ó ṣe choice kan fúnra ẹ̀ ìkàtọ́dá fúnra ẹ̀ nípa ọ̀rọ̀ ìgbésí ayé ara ẹ̀ tẹ́ pé wọ́n ti wá kàtẹ́sì yóò wà ní pé nǹkan náà ti kọ́lẹ̀ fún ṣe sọ̀sánà lálẹ́ so rárá so wọ́n kálukú ní chess chess tá a ní láti jìkì ní ẹni tí ó jìyà ó fi jìyà tó bá chess tí ó dà fún ẹni tí ó ṣe rí rẹ̀ fi ṣe rí tó bá chess tí ó dà fún ara àkọlẹ̀ lọ́wọ́ so ọ̀rọ̀ àkọlẹ̀ ọ̀yẹ̀ká bìlẹ̀ fẹ̀ ká ní kíni ká má pa àkọlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀yẹ̀ká jù kẹ́kẹ́tẹ́lẹ̀ torí ànábì sọ sọ̀rọ̀ bàtí wọ́n fẹ́ sin òkú kan tí ànábì wà jòkó bàtí wọ́n sin òkú sọ̀rọ̀ sọ̀rọ̀ tí níbi hadith ibn adáwọ̀ ànábì sọ kó sọ̀rọ̀ sọ̀rọ̀ ما من نفس منفوسة بما من أحد إلا كان له مقعده في الجنة ومقعده من في النار أقام قوم بالسلام وسنك كاتين بلاي نوا أبي كوتي لغا أو لغا بس لغا نونا بالجنة بلا لغا نونا تبا جمع الجنة wọn dà yọ àgàdo náà kò fún bẹ́ẹ̀ kọ́ bá jọ máa ná kánú máa ṣàlọ́ wọn náà wọn máa ti kàwọ́ nípa tó dáná wọn yọ àgàdo dáná kù. àwọn sàhábà bèrè pé kàfé màlámà kí la fẹ́ máa ṣiṣẹ́ sí ìyẹn ni pé kí la fẹ́ máa kírun sí àtàwọn dàrá sí àtàwọn sọgbà sí sí ànábì sọ pé sọlọ sọlọ ẹ máa lò fàkóló mu yà sàrò lè má kóló pàlà ẹ ṣe iṣẹ́ tẹ̀lé tọ́lọ́ àbá tọ́lọ́ kẹwàá ṣe láyé <coughs> kẹwàá ṣe lọ́ọ̀ ní kẹ ṣe ọlọ́run bá ti ṣe kálukú rẹ̀ fún tó dáa fún ọlọ́run bá ti ṣe kálukú tó kéwì rẹ̀ fún tó dáa fún. so ló fi jẹ́ pé tí àwọn bá lómi ti máa ń ṣe kátó ọ̀dà ló wà bú àánú máa ṣe yàn èèyàn náà tún máa àánú ara yàn kọ́ máa ṣe yàn ju tó ń tàn gan lọ pé nípa àwọn tó máa fi ṣe yàn ní pé ah ẹnìkan ló ti ń bá tẹ ló ti ń bá tẹ lọ báyìí. wọ́n á pẹ̀lú mú kọ́kọ́ akírun bóyá ti rí àbẹ́fẹ́ gbọ́rí pé àkọ̀rọ̀ ọlọ́run ṣé ẹ̀ ti ẹni ìdọ́ni pé kí wọ́n máa lọ kẹ́ kẹ́ ọlọ́run àkèmọ́ ẹni kọ̀rọ̀ ọlọ́run ni àbí nígbà tá a ṣe ìtìkáfù yìí tí wọ́n ṣe ìtìkáfù yìí ẹnìkan sọ ní bọ́dà ń tàn ẹni sọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ foríjì àkọ́ foríjì wọn. wọ́n máa fi bàdá àwọn ọ̀dà bàdá àwọn ọ̀dà máa lọ kí wọ́n lọ. ẹni wọ́n sọ tí wọ́n sọ̀rọ̀ bọ́dà àwọn ọ̀dà kọ́ sàmù ṣé ọ̀dọ̀ àná máa kírun ni àbí àná máa kírun ni wà sùhánà lálẹ́ àbí ṣe àpẹẹrẹ ọlọ́run tó ló fi jẹ́ pé fàkólò mi á sàlùbá kan níbi ó kálukú mi ọlọ́run ṣe ẹ̀rọ fún tí ó máa ṣe ṣe ẹ̀sìn máa ń sọ àwọn ṣáàtì lẹ́yìn wípé fáamá mọ̀ ní àtọ́ wàtákọ́ ọ̀sọ́dákọ́ bèrè fọ́sùnà fásánì yàtìrúhù lẹ́lẹ́ sọ òun ṣẹlẹ̀ fún àlùjẹ́nà fúnṣẹ́ àlùjẹ́nà ẹni tó bá ń ṣe kátàkùtà lọ́wọ́ tó fún ẹni tó tó sì gba ọlọ́run bá dọ́ gba ọmọdé rẹ̀ dọ́ sọlọ́sọlọ́ ó gba ọjọ́ kan ìgbọ́ so wọ́n sẹ́ra fún tọ́ iṣẹ́ àlùbáyà nígbà tí ọba rí bẹ́ẹ̀ wọ́n sẹ́ra fún sẹ́yìn náà kọ́lọ́kọ́ sọ̀rọ̀ mi bẹ́ẹ̀ làwọn kan mí bẹ́ẹ̀ làwọn kan mí bẹ́ẹ̀ làwọn kan mí bẹ́ẹ̀ làwọn kan mí sùpàmìjọ ní ìrìn kan sọ lọ́sẹ̀ fi kan sọ pé àwọn kan ń lọ wọ́n ń lọ wọ́n ń lọ tí wọ́n ń fẹ́rẹ́ àwọn haúsá níbi kan àwọn ìjọ wọ́n tún wọn ṣe pẹ̀lẹ́ ní wọ́n kọ́ ṣàrà wọn wọ́n rìn síwájú bẹ́ẹ̀ kò pẹ̀lú ẹ̀ ní wọ́n ní sọ́fà accident ṣẹlẹ̀ káwọn lọ́yẹ́ sùkúù wọn accident àwọn tó ṣẹlẹ̀ síbi tí accident ṣẹlẹ̀ sí níwájú wọ́n bá dé àwọn táwọn dá dé àwọn kéèké wọ́n ní wọn ṣe ṣàgàdàgà ní wọn o bí táwọn ń tẹ́fẹ́ kínní ẹlòmíì ti kú nu ẹni tí àti ọdún wọn ti di ẹlòmíì ẹlòmíì àwọn nìkan lọ dẹ́tàn àwọn adẹ́tàn àwọn afẹ́sílì kan ọ̀jẹ̀ kórìí tàn wọ́n máa jẹ́ pé ìní ẹ̀ máa ṣọ́ọ̀kẹ̀ chairman so wọ́n sọ àwọn fọ́ọ̀lọ́ wa lẹ́nu ṣèbí ẹ̀yin náà lẹ kọjá wájú àwọn táwọn sọ pé báyìí báyìí báyìí báyìí bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ọ̀nyà àwọn àrí ọdọọdọdọ sàn pé ọdọ kékeré ti sáré tẹsẹ̀ lẹ́nu gbọ́n tí wọ́n ti fò ọjọ́ aṣọ ti bẹ́ẹ̀ ọlọ́run àrò lè wà kí ni ojúlé ètò ìdìbò rẹ̀ tọ́tàn oúnjẹ ìrẹ́fà yẹn ti tẹ́ ń bọ̀ nù tọ́tàn oúnjẹ náà àwọn ń dẹ̀ tó ń dẹ̀ lọ́kàn máa ń tọ́ ìtọ́ ṣe kí ni ìtọ́ tàn jẹ náà ìtọ́ kó bá àwọn kẹ́kẹ́ ni. sẹ́wọ̀n pé bóyá ó jẹ́ pé àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe kọ́ wọn ti rìn bẹ́ẹ̀ sẹ́wọ̀n pẹ́lú mi wọ́n bá ti ṣe nǹkan mi lọ́rọ̀ pé à ikú mọ́tò àwọn ọ̀lẹ́ kókó mọ́tò mà accident kan náà pa wà sẹ́yìn tí gbọ́dọ̀ ló máa ń sọ bẹ́ẹ̀ torí pé tí wọ́n ti jẹ àwọn ìpín táwọn jẹ sára àbọ̀bù táwọn ń lò so bẹ́ẹ̀ sì ni ìdẹnimú ni ọlọ́run rẹ̀ dẹ̀ wọ́n mú ẹ̀rú lùkọ́ báwọn wọn kúkú kúrò àti kúrò àná. ẹni tọ́nà bá náà ó jẹ́ kúrò pé tó lò ń tọ́nà bá ní kó ba rẹ̀ nílé àbí kó ba rẹ̀ níbìkan yóò máa pèsè ní sọ́tọ́ bá ní ọkọ̀ ẹ̀ tètè bá kó kó já odò kí náà náà kó kó kó rí dọ́ níbi àgbẹ̀rẹ̀ tó ti pẹ̀lú àwọn àlejò náà wípé òun ò sèṣù mọ́ òun ò tẹ̀lé ṣù mọ́ so so òun ti kí n tó ṣùgbọ́n ẹ̀tàn jẹ́ ni bí bí bí ẹlòmíràn tẹ́ pé ọkọ̀ fẹ́ dànù lásán kọ̀mpútẹ́sọ̀ fẹ́ dà kó máa mì báyìí kó máa mì báyìí òun sì ń gbégbé egele ti gbé ìṣọ̀dá nínú ó ti gbé ìwàjọ́ àgbẹ̀ ọ̀nà magini sẹ́rí àwọn ìṣọ̀dá náà ń burú gan ẹ̀rí ẹ̀mí ìfẹ́ láwọn dá ń gbé ìṣù àdìgbẹ̀ máa ìṣù ìgbẹ́ láti ọ̀dọ́ ọmọ afọjọ́ ayé máa ń jọ ní kọ́lọ̀ kan tí wọ́n bá dé sí fún ọ so that ló ṣẹlẹ̀ ọ̀nà magiri ọjọ́ magiri so ọkọ̀ padà wá dúró ọdún mẹ́ta àdé ìmọ̀ lọ́kù sáré lẹ́yìn rẹ̀ òtò tó <laughs> lẹ́yìn rẹ̀ òtò ọdún mẹ́ta rẹ̀ kìíní ẹ̀kọ́ náà ṣe wá sí lẹ́yìn ọ̀nà ìgbọ̀dún ní kìíní ọ̀ma so so that bẹ́ẹ̀ náà ni àwọn tí ń lọ ayé tàbí dọ́jẹ̀ ìjọba dídì sẹ́fẹ̀ torí àwọn àlìgánú wọn lágbàdo wa lọ ṣùgbọ́n ó níbi tí agbára kìíní kọ̀ọ̀kan náà máa nígbà tó yẹ pé kàkàtà fúlà nínú kàkàtà gbì kàkà gbì nínú ayẹta sí ìrọ̀jẹ̀ sí ṣe bá tó bá rí gan-an kílẹ̀ ń pè ẹ́ ẹ̀kẹ́ bọ̀sọ̀ ṣé kò sí ṣe tó tún jù bẹ́ẹ̀ lọ tọ̀ àwọn bíi omi àwọn ọ̀tá mi bíi bíi ọ̀ngẹ́n tí nǹkan wá tó kẹ́ tó sùn ṣe pé àyọ̀ kàlìdà náà ẹ̀ ẹ̀ má bá wọn yóò bá lọ́ọ̀tì ẹ̀ so ní ẹrù pé èyí tí máa ń tẹ̀lé àti máa ń kọ́ńtà àtàwọn àmì tó bá bàbá yusuf ẹ̀hẹ́n òun ti sá lọ́ntẹ̀ mú tó má kó bá wọn àbí tó bá ti bá wọn papọ̀ ní ẹ̀rù má kó bá wọn ọ̀sẹ̀ lẹ́lẹ́ ibi tiẹ̀ ìwọ ọmọdé lógún rẹ̀ ṣe so so that ọ̀nà kọ́ ṣàánú ọkọ̀ ṣọwọ́ ń bẹ̀ mo sọ so àkọọ́lẹ̀ kábìlìfù àkọọ́lẹ̀ káàtì mọ́ sílẹ̀ kìnnì ní tí ọba ń jẹ́ téèyàn kò ní jẹ́ téèyàn wọ́ọ̀lọ́ọ̀hì ẹ̀yìn rẹ̀ ń tí ń jẹ́ ẹ̀ńtọ́nà bá ní kókó bẹ́ẹ̀ tí ń kàkùn èèyàn kò wá tó bá lọ bẹ́ẹ̀ tó lè kú bẹ́ẹ̀ àánú máa ń ṣèyàn ṣe àpẹ ọ̀tọ̀ ní pé kéèyàn máa mọ̀ àbẹ́ ìgbà kéèyàn bá mọ̀ àbẹ́rẹ́ ṣe màmá ṣùgbọ́n màtá láwọn ní kò ti yéèyàn ìgbà tó náà ní kò ti yéèyàn so èèyàn gbọdọ̀ ṣe ní tó ṣe kìnìún mọ́ so that ní tí wọ́n bá kọ́ ń sáà bí dáadáa ní ogun kátó bá ṣe ní kò ṣe ní tí ó sáà bí tí ọba ti dá ọ jìnà sí ní tí ọba jẹ tiẹ̀ yọ jẹ tiẹ̀ tí ọba ń jẹ tiẹ̀ kò ń jẹ tiẹ̀ ọjọ́ tírénì tó yẹ kọ ní ẹ̀yẹ́ máa ní tírénì ẹ̀yẹ́ lọ́jọ́ tó yẹ kí wọ́n sì wọn kà koran alkaar wa mùsùlùmí òdodo wọn náà ń jẹ́ ara bọ́lá ní ọmọ tíṣẹ́ sọ wọn yóò tíṣẹ́ sọ wọn bu wa ọ̀dẹ ká bó ṣe wa nítorí wọn ti kọ́ fún yàn ní ọjà téèyàn kí yàn di oúnjẹ dìbẹ́ lọ́gbọ́sọ ọjà lọ́wọ́ sí káàní kẹ́kẹ́ nígbà yẹn kan kí yàn wá kú lórí tí ò ṣe àdúgbò ọjà security àdúgbò ọjà so ọlọ́nkọ́ ṣàánú wa bẹ́ẹ̀ sì ni wọ́n ti máa sọ pé mílíọ̀nù ẹnìkan ti pín ẹnìkan ti ṣe kíni ẹnìkan ti bẹ̀rẹ̀ bọ́yá ọmọ àdìjànú ni wọ́n ń lò ọmọ kékeré ọmọ kékeré ni wọ́n ń lò bọ́yá sàǹtìẹ̀ bọ́yá sàǹtìẹ̀ tiẹ̀ tóbi bọ́yá ti sọ bọ́yá ti oríṣiríṣi ọ̀dọ̀ àbúrò tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ sọ ni pé báyà ṣe mọ dáadáa ṣe jura wọn lọ bẹ́ẹ̀ ni ọmọ àbúrò ṣe jura wọn lọ bẹ́ẹ̀ ṣe rìn dáadáa jura wọn lọ bẹ́ẹ̀ ni wọ́n rìn àbúrò jura wọn lọ so kí wọ́n rìn lọ́tọ̀ báwọn ba iná ni ọwà ọ̀la bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀là káyé tàlùkìyàmọ̀ bẹ̀rẹ̀ ẹni ó tiẹ̀ fúyẹ́ ẹni ó fúyẹ́ nítorí bá kò ní sèyàn kò ní sèyàn ẹlòmíín tí mo tán ní àwọn olè tán lọ́jọ́ olùdájọ́ ọ̀dájọ́ tí wọ́n sì ṣú tiẹ̀ subhanahu ọ̀tá sì gba ju bàtà tẹ́pẹ́ ní tí wọ́n lo nǹkan tí ọ̀sẹ̀ kìíní ló ń tọ̀yìn wọ́n ní àá kàtí ọ̀sẹ̀ kìíní àbí àbí tọ́ bá ní kàtó bìlẹ̀ fún sẹ́yìn pé gbogbo tó bá wọ́n sì sọ ẹni wọn kọ́dà àwọn kọ̀sà kọ́dà àdúrà gan ọmọ wọn la pé náà wọn sọ̀dọ̀ àdúrà pé ètò ìṣẹ́kẹ́ntẹ́ pé kí sọ́nà kọ̀sà ṣe kọ́nà fẹ́ ṣe fẹ́ àbí sọ́nà kẹ́ntẹ́ ọmọ ẹ̀mí náà ṣe ọ̀nà ti lẹ́yìn ọ̀lọ́ náà kọ́sà bọ̀ lórí tàfíì lórí imán torí ibi tí àwa Yorùbá ibi tí Yorùbá ó ti fẹ́ jù òun náà kọ́dà Haúsá wọn tún fẹ́ fẹ́ dà àwọn tí wọ́n ṣe ràn wọ́n pọ̀ pé ibi kìnnìkan ṣùgbọ́n àwọn kọ́dọ̀rù wọn tó ń bí ẹgbẹ́ ìbílú kọ́dọ̀rù láti mọ̀ pé lára wọn jù wá lọ àyè bẹ́ẹ̀ kọ́ tí wọ́n yà tí wọ́n ti fẹ́ kọjá àlà iná jẹ́ lórí pétọ̀ tọ́nà bá nìkan ṣẹlẹ̀ ní ọ̀ṣẹlẹ̀ kí wọ́n máa fẹ́ máa pé kí wọ́n sọ́dọ̀ ẹ̀ sínú rú gọ́ọ̀fì ákè náà tẹ́lẹ̀ náà dìda kan ó bíbí mẹ́jọ ní ọ̀rírú kẹ́hìn tẹ́hìn kẹ́hìn lẹ́nu ẹni tó bá fẹ́ sọ àwọn ti tán sàṣejù àwọn míì sọ bẹ́ẹ̀ ni àwọn Yorùbá àpọ̀lọpọ̀ asẹ́ǹdì kọjá kò sí nǹkan tí máa ń ṣẹlẹ̀ lásán àwọn kìlá kìlọ́fà kọ́dà bẹ́ẹ̀ nìkan bá kú ṣe àti ọ̀sẹ̀ tí ọ̀sán kángbà kápẹ́ ẹ̀dàpọ̀ ẹ̀rọ káwọn ọmọ ẹ̀ńtọ́ pa yóò tún wá dá wa lálẹ́ bóyá èṣù ẹ̀gbàǹdà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pẹ́ nìkan lọ́pàá ọ̀ ṣe àpẹ́ṣù ni èṣù ni inú kọjá kẹfì àbí kọjá kòkì ṣe pé kò kí mùsùlùmí kò kí kò kí àwọ̀ èèyàn báyìí kí n kúrò àbẹ̀ mi kúrò ṣe máa ń pẹ́ ń kò kí látọ̀rọ̀ pé ń parọ́ látọ̀rọ̀ pé ń ṣe kàtí ọ̀dà kàkà bá náà bẹ́ẹ̀ níbi tàlùjànú náà nínú kọjá kò kí àwọn ẹni tí wọ́n máa ń lò ní àwọn ẹ̀sùn tí wọ́n máa ń lò kọ́ pò kí bí èso tó ń bí pé kó ṣe bẹ́ẹ̀ náà àwọ̀ èèyàn àbí kọjá kéfèé lẹ́tẹ̀tẹ̀ tó bá kúrò <laughs> kọ́dà náà nìkan ah, wọ́n sì wá pa wọ́n sì wá jẹ́ kíní kan ilé títí wọn kọ́ ilé tó yà nígbà títí kọ́lé náà ni kíní kan kíní kan àbí kílé ọjà ọlọ́sàn kò tó wọlé tí ń kọ́ lọ́wọ́ ajá lọ́lọ́lọ́ ní wọ́n wọlé lọ́lọ́lọ́ wọn ò ní wọ́n pé ṣé dakin junction ṣé cement tó dáadáa ṣé ọ̀nà ọ̀sẹ̀ pé kẹ́ ẹ bá wọn manage cement bá cement cement wọn ní ọ̀tọ̀ ní tent tó à tent tó wọn ní wọ́n pé kí ni àbí àwọn bíkìlà wọ́n mọ̀ ní àwọn ah, apáni wọ́n ṣe kíkín ah wọ́n ṣe kíní gan àbí nígbà tí ń lọ mọ́tò mọ́tò tuntun ẹ̀sẹ̀ rà yẹn ni wọ́n ń lọ sọ́nà ọ̀nà èkó wọ́n bá parun wọ́n ṣọdẹ ah wọ́n fẹ́ jùmọ̀ ni wọ́n fẹ́ jùmọ̀. ṣé ẹ wọ ẹbí tó sá ṣé ẹ wọ pé kíní kódà bí ọba sáré ọlọ́run ti ní yókù yókù inú tí àwọn arọ́sẹ̀ tuntun sọ pé wọ́n ní táwọn kan ọkọ̀ bàjẹ́ àwọn adá tó ọkọ̀ àwọn amọ̀ ọkọ̀ kékeré náà ti pé ọkọ̀ yìí dáhùn tó ọkọ̀ yóò ṣe kékeré bẹ́ẹ̀ kò tó ẹ̀kọ́ yẹn ti tó ọkọ̀ kékeré kò kò ṣe pé nírú okùn tí máa ń lò tí okùn bá ń já ọ̀nà bí ọ̀nà bí ọ̀nà ọ̀yọ́ ọ̀nà kan wá sọ ọ̀nà máa ṣe bí ṣe ń bọ̀ ṣe ń bọ̀ nìyẹn náà ọkọ̀ tí wọ́n ń ọkọ̀ yẹn bí ọkọ̀ kékeré tó máa ń má tẹ̀lé ní bàbá ilé mo dá ọkọ̀ yẹn bàbá yẹn pé wọ́n ní pọ̀pọ́ sí bàtà ọ̀sẹ̀ tó wọ́n dáhùn dókòó. so tí wọ́n máa ń sọ fún ẹlòmí pé káńtẹ̀ dáhùn dókòó tiẹ̀ pààkì kò sówó kọ́dà kọ́ yáwó kọ́dà kò sóbẹ̀ àbí kódà sùfànàlà èyí tó wá gba èyí tó wá tó rẹ̀ kó ti wọ́n ti sálọ ọ̀sẹ̀ pé wọ́n àtọ̀ ti sílọ lẹ́mí so bọ̀tẹ́ lomi nítorí bọ́tọ́ wá ṣẹlẹ̀ yìí tó gbogbo ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ kọ́dà ọmọdé wọn ni à wọ́n ṣe ń tó ọkọ̀ ni kìnìkan kìnìkan bóyá kìnìkan bóyá wọn àtàǹkà lọ́jà bóyá wọn kìnìkan ọ̀nà kọ̀ṣà àìdá kọ́dà kò dá ẹ máa ń dààmú yẹn so ẹ máa ń dààmú yẹn so kìnìkan ò ní sinmi ntọ́ bá wà lọ́wọ́ gan inú dúkìá èèyàn lè ná sí bí ọ̀tọ̀ tó yẹ pé àwọn tọ̀hún wọ́n dá yẹn bẹ́ẹ̀ wọ́n tún sọ àdẹ́ntì ọ̀lẹ́sìn kò sí kọ́yọ̀ kí wọ́n chẹ́kà rẹ̀ pé bó ni ti ń sẹ́lọ̀ kò sẹ́ni tí ò jẹ́lẹ́sẹ̀ nù rẹ̀ gbogbo ara ń sẹ́lọ̀ ọ̀nà kò forí jù wá káàtì mọ́ pé bóyá mẹ́sẹ̀ mi nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ sí mi kó wá ṣe nǹkan wá ronú pé wàdà pé tí ń ṣe tí ń ṣe yìí bóyá ní ọ̀dà ó ń kálukú ní ọkùnkùn kò ní kópa ní wọn mọ̀ wọn ká máa túbá ká máa wa ni òun ti wà jòkó pé irú oúnjẹ tí wọn fẹ́ máa jẹ nìkan máa irú àwọn tí so so that ilé ìdákun fún wa ní ọkùnrin gbẹdẹ kúlẹ lẹ́yìn lọ́wọ́ mùsíbà ìlọmí ń dáná ìlọmí tó ti lọ kíní ẹrí tí wọn ti tẹ tó bá fi ṣerú sábà wọn ìgbà tuntun bá wàhálà tó ń tọ́ ń ṣe súnà wọn ní wẹ̀rẹ̀ ọjọ́ mẹ́ta ń bẹ́ńgẹ́rún táwọn ọjà sẹ́lẹ̀ mọ́ta tí wọ́n dá sẹ́lẹ̀ wẹ̀rẹ̀ ọjọ́ mẹ́ta náà bá rí kó lówó lóògbé àwọn àwọn ọ̀sẹ̀ kan o yóò rí pé ǹgbà kẹsẹ̀ kò ní jẹ́ ìròyìn gidi kò ní ṣe pé ní ọ̀rẹ́ kọ́lọ̀ so wọ́n máa wá bí wọ́n bá ti wá pé ká tọ́jú àdábà òun náà ní ọmọ wa yóò mọ̀ gbowó lọ wọ́n sì máa ń tọ́jú ẹ̀. ìbá dáhùn pẹ́ pẹ́ ń ṣe lóǹkà báwọn pẹ́ pẹ́ jẹ pẹ́ pé olówó mi wọ́n sì lọ́dẹ dín wọ́n sì lọ́dẹ dín igi tí ọ̀dà wọ́n sì lọ́dẹ dín sílé rẹ̀ ní wọ́n ṣe wí. sọ̀ṣẹ́ ìkànnì àwọn ọjà sọ yìí subhanallah ẹ dákun lọ́wọ́ ẹ dákun ibi tí ọ̀dà torí pé kí wọ́n ti wọ́ gbà alẹ́

ita ba ne jata wallahi ko jata yin ita ba ne jata yin wallahi ko jata yin anabi sallallahu alaihi wasallam ọlọ́run ọba ọkọ ọlọ́run ọlọ́run ẹni kankan mi kú mu wa àti pé tó dọ̀ntàn náà ọba ti ní yóò rí láyé yóò rí so ntọ́ náà ọba ní yóò lò láyé ọdún tó láyé yóò lò àti pípẹ́ ni ó kọjá kọjá kó ti bẹ́rù kó tó délẹ̀ gan wàláyé tọ́lá ọba ní ìrọ̀lẹ́kù ìrọ̀lẹ́kù tọ́jà rẹ̀ bá ti pẹ́ pẹ́ pẹ́ báwọn bá ti bẹ́ẹ̀ yẹn bá kọsẹ̀ yóò kú lẹ́pẹ́ náà ni wọn náà ń sá àdínkù rẹ̀ tí yóò bá ti kọsẹ̀ kò sí sódà tó fi jẹ́ pé ẹni tí wọ́n abẹ́lé kọjá bí ìkankan bá bá kọsẹ̀ ọlẹ́ ní ma orí òkúta ọlẹ́ fi kọsẹ̀ yóò kúta wọn ni ẹlẹ́ni òkúta yangi èyí yangi kíni kíní kankan ọjọ́ tí yóò ṣe kékeré bẹ́ẹ̀ ni bá tún tí yóò bá jí má tọ́nà bá ti mú wa sọ́dọ̀ wọ́n ń bẹ ní kílà ṣe kílà ṣe sẹ́yìn kọ́tà ní kéèyàn máa wádìí pé ṣé ara ẹ̀ but kí ló ń ṣe ṣé kẹ́kẹ́ pẹ́ nìkan ló ti dán dọ́jà ṣé kékeré kọ́dà wọn lè máa ṣe kẹ́sìn sí ìyàwó ṣe pé ọkọ náà pé ìyàwó náà máa kẹ́sìn sọ́kọ tí yóò sì jíjà láàrin ọdún òsè ẹ̀ka láàrin tọ́nà bá tán wá sàn tọ́nà sùgbà àdúrà ọkọ̀ ọ̀pọ̀ lọ́lẹ̀ lówó ọlẹ́ ní àà ah, ẹlẹ́gbẹ́ ní àà ah, ìyàwó ẹ̀ ló ti ṣe kínní bó ṣe ẹná lọ́wọ́ ní kó padà lówó ọkọ̀ ẹ̀ ló ti ṣe tí ó sì rí bẹ́ẹ̀ ibi àìjà kọjá wọn ni wọ́n ṣe ọ̀kálùkọ̀ alókò sí ó sì ṣe bẹ́ẹ̀ ni wọ́n dà èèyàn ní kú tọ́jọ́ pọ̀ bá pẹ́ èèyàn sì ní kú tí azikí yàn bá ṣèkè déyàn bá rí ká wọ́n jẹ́ pé àwọn onímọ̀ ni jíjẹ nínú wa táàrí táànà àti ọjọ́ kú wa báyìí wọ́n ṣe ọjọ́ wa papọ̀ ni èèyàn ò lè ní kí wọ́n tó kú bá ti ní ìta bọ́lá ṣe pọ̀kalẹ̀ èèyàn ní kú tẹ́yìn tó bá ti jẹ́ pé kinní báwọn ẹni

kọ́nà kó wọ́n ṣe alọ́kùnrin kó ṣe kó ṣe kí gbẹ̀yìn ọjà <laughs> so ntẹ̀yìn ọba nílì nù èèyàn nílì tọ́nà ọba ti kọ́ èèyàn bọ́lá ọgọ́rùn ọdún láyé ẹ̀rọ lónìí tó yẹ pé wọ́n ti dàgbà ṣe ọbẹ̀ ntọ́nà ni wọ́n kálukú náà ní na ìgbà tọ́nà ni wọ́n rí sí wọ́n rí ọmọ méjì lẹ́kọ̀ọ́ àti ọ̀sẹ̀ ìdíkáyé kò pẹ́ kó báyìí bọ́lá sì kọ́nu ẹ̀yìn gbọ́dọ̀ bínú rẹ̀ ẹ̀yìn gbọ́dọ̀ sí kékeré bọ́lá sì kọ́nu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mara wa so ká ní ká ní ká bẹ̀rẹ̀ pẹ̀lú kọ́dà ó jẹ́ pé náà orígun mẹ́fẹ̀ẹ̀fà kọjá orígun ìmánì òun náà ní ká ní gbàgbé kọ́dà dáadáa tó bá ṣẹlẹ̀ ká má kọ́lọ́ ti kọ́ ni ká má rò pé mímọ̀ ṣe wa ni ká má rò pé kẹ̀kẹ́ àtẹ̀lé tọ́lọ́ wọn bàkan ní lọ́bi ṣe kaba yìí lọ́bi ṣe kaba yìí lọ́bi ṣe kaba yìí kọ́dà bí sábà bí a bá ṣe kaba àti tọ́lọ́ bá ní kó rí bẹ́ẹ̀ ọlọ́run ti kọ́ páàrí nǹkan náà ni lọ́dún náà ti kárí sábà bí yẹn ṣe àbí lọ́nà ti sábà bí òun ṣiṣẹ́ sí nǹkan yẹn sábà bí dára tá a lò ṣé wọ́n mọ̀ pé kíní kàtà kámà ọ̀dọ́nà ọlọ́run ti kọ́ kalẹ̀ kásìmọ̀ dúpẹ́ ṣé kejì bá ṣẹlẹ̀ kẹta ń pè láburú kámà púpọ̀ kámà ti mẹ́ni kàtà kàkà bẹ́ẹ̀ káwọ̀ pé inú ẹ̀ṣẹ̀ wa bọ́yẹ̀ṣẹ̀ wa lọ́fà sábà bí ká bí kaba kò ṣẹlẹ̀ sí wa nǹkan tí tí o ṣe so ti taba ti wá mọ̀ pé bóyá ẹ̀ṣẹ̀ wa ni sẹ́yìn ká mà tún bá á sì mọ̀ sí ọbẹ̀ àtẹ̀wárí àtẹ̀wárí nǹkan yàbá rí àṣekínni kásá adáàtẹ̀dọ̀ ntọ́sá kàwá ni pé tọ́kẹ̀dá kátẹ̀lẹ́ tọ́ lọ́wọ́ bá ní kọ́kọ́ yàrá kan kábẹ́ lọ́wọ́ bá ní kọ́kọ́ lọ́wọ́ kan so iná ní tiwa ṣùgbọ́n kò yà fọlọ́ sáà dúpẹ́ kó ṣe ń bì kátẹ́yìn náà sáà ṣe é bó ṣe ládàá so ama yattaqillaha yaj'al lahu makhraja ama yattaqillaha yaj'al lahu min amrihi yusra ama yattaqillaha yukaffir anhu sayyi'atihi wa yu'adhib lahu ajra wattaqullaha ya'lamukum Allah in tattaqullaha yaj'al lakum furqana so ibrahima bani koko kodo seju kolon ko shado ko kodo tuba ko so ala ni ibrahima bani koko lon kan kolon ko wa pẹ̀lú wa so qadar o to bi bí àsìkò ṣe gbà wá àti bí àsìkò tí a ní pẹ̀lú jama ó ṣe mà náà wọn kò sáré mọ̀ ní òdodo yẹn àtàwọn tó bẹ mùsùlùmí lórílẹ̀ wọn kò sáré mọ̀ ní òdodo kó wà pẹ̀lú ọkọ̀ dọ̀tí wa sàmànà sàmànà ọmọ kọjá tó bẹ ìmọ̀ ọ̀dà kọjá tí bẹ ìmọ̀ ọ̀dà ó ṣe tí wá sọ lọ́wọ́ àtàkùn yàrá. قبل أن يقطع عزمك سيف الهرم ودع ما استطعت فضول اختلاط وأكل ونوم وقول يذم وصاحب نبيلا ولا تكثرن فكم مكثر يا أخي حرم وحقق إذا رمت شيئا ولا تسمن بوهمك ذات الورم رأيت العلوم وأصحابها لدى كل ذي فطرة تحترم فإن رمت يا صاحبي رفعة بدنيا وأخرى فلذ بالقلم وأخلص لرب